àsàlátù yìí tí wọ́n ń pè ní sàlátù nùràníyà òun náà ni mo fi kí gbogbo àwa tí à ń wò mí ní gbogbo àyíkáyè tó ń kálukú tí ń wò mí ní àárọ̀ yìí wípé akú òǹgbẹ akú àti ìlú àwẹ̀ akú àjíjẹ ọlọ́run ọgbà lọ́wọ́ wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run àbámbi tó lérè eh, àti náfìlà wa ni àti sàárì wa ni àti sínú wa ni kódà oorun tá a bá ń sùn nú àwẹ̀ wà láì onílàádá rọmọdọ́nù kẹrin ètò alálùbáríkà tẹ́ ń gbádùn láti iléeṣẹ́ alálùbáríkà tí ń jẹ́ orísun orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbálá ayé tí wọ́n ń wò wá káàkiri gbogbo ayé hmm, orísun náà ò ní bàjẹ́ o kò ní dàrú lágbára ọlọ́run ṣá Allahu Ta'ala hmm. ẹ̀rẹ̀ tí mo bá ṣe máa ń ṣètò yìí wípé lórí ètò yìí àwọn àfa ńláńlá lóríṣiríṣi la máa ń gbé wa <laughs> láti wá dá wa lẹ́kọ̀ọ́ ah, kódà àwọn kan pè mí wọ́n sọ fún mi pé ah, àwọn ń gbádùn ètò yìí púpọ̀ torí pé àwọn topics tá à ń gbé fáwọn àfa pé kán bá yanjú kán bá yanjú kán bá yanjú yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ń tún ọ̀pọ̀lọpọ̀ gbésí ayé àwọn èèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ là á fi ń tún gbésí ayé àwọn èèyàn ṣe ọlọ́run dákun wọ́n bá gbésí ayé tiwa náà jẹ́ ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run láàárọ̀ yìí bó ti gbé bàbá wa wá hmm, bàbá tí mo gbé wá yìí òdú ni wọ́n níbí wọn kì í ṣàìmọ̀ fólóko torí pé lọ́dọọdún náà la máa ń gbé wọn wá tó máa bá wa sọ̀rọ̀ ọlọ́run wọ́n tún ti wá dé lọ́dún yìí náà gẹ́gẹ́ bí ìṣe wọn àwọn náà ni bàbá wa Khalifa fadila sheikh al-imam muhammad kamil muhammad lawal àtàndá gaaru baba ẹ bá ń sálámà sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. kúrò gbogbo yín náà ti rí ojú bàbá wa tí a lónìí ẹ sì mọ̀ pé tá a bá ti gbé bàbá yìí wa hmm, a fẹ́ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìmọ̀ ni <laughs> lágbára ọlọ́run ṣáàlà àádẹ́yẹnjú ẹ̀ láàárọ̀ yìí àmọ́ kó tó di pé àtàrà bètò ẹja dúpẹ́ lọ́wọ́ àwọn olóore tó ní èèyàn yinyinyin kẹ́ni lè ṣe míì ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni torí ẹni tó mọ́jú torí èèyàn ní owó bí tá a wà ìdí nìyẹn tá a máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró tì wá gbọ́ngbọ́ngbọ́n lórí ètò yìí wípé ètò yìí ò ní bàjẹ́sẹ̀ ọwọ́ àdúrà máa ń so à ń bẹ lẹ́yìn rẹ̀ bàbá wa professor ahmed bin salahudeen aláṣẹ àtọ̀dọ̀darí iléeṣẹ́ standard insurance consultant limited tí number thirty three victoria rubi eke street off admiralty way ní lekki one nílùú èkó bàbá ọlọ́dún dákun sàjáàrí àlékún dáadáa ọlọ́run bá wa ṣe fún yín àlékún ìdùnnú ọlọ́run dákun sàjọ máa bá yín gbé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run làlá ilaha illallah mo fi ti yín náà mo mú kí brọ́dà mi pàtàkì ají wa Abdul Aziz ẹ ṣeun ẹ kó àdúró tiwa wọ́n tún kó kùránì fún mi rẹpẹtẹ tún gba kùránì ṣiṣẹ́ ẹ̀wọ́ àdúrà máa fáwọn èèyàn ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín adúpẹ́ pọ̀ o ọlọ́run wa pẹ̀lú yín mr Ayo, mr bọ́lájí gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró ti bàbá mr délé ọlọ́run bá dúró ti gbogbo ẹnì kọ̀ọ̀kan yín náà aláàjà wa Khadija Ṣọlá láti ìlú Amẹ́ríkà lọ́hùn táwọn náà kaṣọ ránṣẹ́ sí wa gbogbo aṣọ wọn náà lẹ́rí tá à ń lò láti pàtàkì ti bẹ̀rẹ̀ àtàṣọ aláàjà wa Mansuratu Olúwatóyìn ọlọmọsọba àdótìyín wọ́n ní gbogbo táwọn bá fẹ́ rí nbẹ̀ ńlá dà kọ́nà bá mú báwọn tó bí àwọn alájà Abdul Yakin Ibishiriyu Ìṣọ̀lá àtàlájà wa Sharifat Àgbájé àti ìyá wa bàbá wa alhaji wa Taiwo Rauf Ṣọlá tó ń jẹ́ bàbá ọkọ wọn ọlọmọsọba akẹ́ gbogbo wọn àtàlájà náà alhaja Nfon tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ìyá wọn tí wọ́n tọ́ dàgbà ọlọmọsọba akẹ́yà náà àti baálé wọn náà alájà mọ̀sọ́tò lọ́wọ́ tóyìn látàbẹ́kúta àwọn nẹ́nẹ́ mo fi tọrọ fún màmá tó bí àwọn alhaji wa muflihat èjìdí adéomi ọlọmọsọba akẹyà náà lọmọ àforíjì wọn kúmọ alhaji wa abdullatifi ọyásípẹ tí wọn jẹ arówó sàdínì sogoro central mosque àwọn náà kẹ́bùn fún wa ọlọmọsọba adúró tìyín o wọn ní àwọn fi tọrọ fún ìyá tó bí àwọn alhaji wa samiat ọyásípẹ àti ìyá ìyàwó àwọn alhaji wa fatima ọlásàndé torípọ̀ àwọn méjì náà ni wọ́n jọ ṣe gbogbo bẹ̀bẹ̀ yìí kọlọmọsọba adúró tìyín ọlọ́run ní ẹ ní dààmú lágbára ọlọ́run mo ń kí alhaji wa abdulrasaq láti ìlú kùmọ̀sí ní ghana lọ́hùn-ún tí wọ́n ní àwọn tó bá ti jẹ̀bú wa kásá máa fún wọn ní two thousand naira owó ọkọ̀ padà sílé nínú ètò òun náà wà ní pé àwọn tó bá wá jẹ̀bú wọn tó pé ọ̀nà wọn jìn sí wa torí ẹ̀ la fi nídìí kẹ́yìn èèyàn wọn kẹ́ ẹ̀ support wa pẹ̀lú owó ẹ dákun gbogbo ẹni tọ́lọ́run bá kẹ́ ẹ fowó ránṣẹ́ sí wa àwọn tọ́nà bá jìn tó yẹ kọ́nà wọn jìn owó la fẹ́ máa ẹlòmíín láti Katsina láti Kaduna láti Jos láti Plateau ló ń kálukú tí ń bá wa sọ̀rọ̀ tó ń dá ṣètò wa eh, ìdí nìyẹn tẹ́ pé owó la fẹ́ máa sẹ́ndì sí wọn kọ́lọ̀ ń dá nǹkan mọ́sàn ràn wá lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ wa ẹ dákun ràn wá lọ́wọ́ lórí eré àyẹn kọ́lọ̀ mọ́sàn dúró tẹ̀ nìkan kan yín náà ọlá nàbí hmm, Khalifa wa láàárọ̀ yìí a kọ́kọ́ lọ wo Ramadan eh, ẹ̀kọ́ Ramadan wa ẹ̀kọ́ Ramadan a lọ wò tá a bá wá padà dé láti bí ẹ̀kọ́ Ramadan àlejò mi àwa àjọbọ̀rẹ́ ọ̀rọ̀ ẹ ṣeun ẹ kú kalẹ̀. Ramadan ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi àti ìjọ sọ ní ọjọ́ sí tí wọ́n ní láìpẹ́ mo fẹ́ mú ọ̀rẹ́ mi wá báyìí aláàjì Jamal ni wọ́n ń jẹ́ aji jamal jamal ni wọn gbé ojú wọn ìlọ mẹ́ka o. gbọ́n alájì alájì alájì ni wọ́n ń tẹ̀ mọ́ wọn lórí ládùúgbò. ọlọ́run ọ̀wọ́lá ramadana tá à ń bẹ́ náà èèyàn ramadana tẹ̀mí àti yín àtẹ̀yìn àwọn ẹ̀ta ìtawà àyín tá à ń gbà táwọn ẹlẹ́yà ń gbà nulẹ̀ tí àwọn mùsùlùmí káàkiri gbogbo àgbáláyé sì ń gbà ẹ̀ lọ́mọ́kàn. aláwọ̀ máa làbẹ́kà làwọn ọmọ làbẹ́kì ni ẹlẹ́dàá mi ọ́ pè yín àlùbọ́kọ̀ làwọn ọmọ wájú ọlọ́run mm. ẹ̀lẹ́. gẹ́gẹ́ bá a ṣe sọ mo ní mo wá gba yín pé ibi tèmi náà ti ń mú mi mọ̀ díẹ̀díẹ̀ káwọn náà wá kán wá sọ́dọ̀ yín kán lè máa tó kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tí náà ni ìdí tí mo ṣe mo wá nìyẹn. Mm. wọ́n ti wà mùsùlùmí òdodo ni wọ́n kódà wọ́n ń gba àwẹ̀ tá a jọ ń gbà wọ́n ń gbà lọ́wọ́. Mm. ẹ ẹ mi ìgbà wẹ̀ lónìí mi ìgbàwẹ̀ lónìí ní tó fà á ni pé eh, mo sọ fún ẹ pé mò ń jáde lánàá ah, nígbà mo wá ń bọ̀ ó dọ̀kùn yẹn ti pọ̀ jù ah, mi ò fẹ́ rí irú tráfíkì báyẹn rí o mo ń kí n tó délé àsìkò ti lọ mi ò bá wọn kí aṣá mú mo fi wá wò pé kí n má kọ̀ gba àwẹ̀ lágbàdà mi kí n má gbà rárá. Allahu akbar. ẹ̀rí pé mo ní bí wọ́n ti jókòó yìí kì í ṣe pé wọn ò ní mọ̀ ń gba kí ni rárá o àwọn náà ti wọ́n kọ̀ fẹ́ tún kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ni ẹ̀rí ẹni tó ní pé wọn kí asámú lánàá láì torí ẹ̀ ni ò ṣe gba àwẹ̀ lẹ́ni báyìí hmm. kó máa kàn lọ gba àwẹ̀ lágbàdà nù mùsùlùmí òdo ni wọn o mùsùlùmí gidi gidi gidi kan ní àjì àjì. èèyàn náà dà bẹ́ẹ̀ sì ni ìmọ̀ ló làdín ní ọgbọ́n òpè ẹ̀wọ̀n mi aláwọ̀ láyọ̀ ọ̀bádùbílẹ̀ òkúlé ẹlẹ́dàá mi ò sí fi làákà ẹ̀sìn yóò wà ní nítorí ọ̀bọ̀là alẹ́ mi náà lè máa dí láàdì látìgbà tí yàrá bá ti wà lórí ìtẹ́ báyìí lẹ́yìn ó ti wá mímọ́ ata tí ó fi wọnú tẹ́tí lè ó fi ga jù lọ. ṣé wàá rí bí àbá fẹ́ wá mímọ́ ọ̀hún èyí ò wá wá tí ó pè é rí nípa ramadana gbígbà. ṣé rí àwọn nǹkan kan bẹ fárídù ni tó jọra yàn àwọn nǹkan kan bẹ náfìlà ni tó jẹ́ pé bá a bá ṣe nǹkan kan ò ní ṣẹlẹ̀ bá a bá ṣe nǹkan ó ṣẹlẹ̀ sí wa ti dáadáa ṣé rí onákàfà kò bẹ́ẹ̀ nà um, eh, sọ̀láàtì wọ̀ṣọ́ọ̀mù ṣẹ́rí irun àti àwẹ̀ àwọn méjèèjì náà jọ ní nǹkan ṣe papọ̀ ásámù ní nǹkan ṣe pẹ̀lú àwọn méjèèjì béèyàn bá gbàwẹ̀ yóò gbà ládàá bá gbàwẹ̀ yóò jẹ̀yà béèyàn bá kí ásámù yóò gbà ládàá bá ká ásámù kò ní jẹ̀yà ìyún túmọ̀ sí pé ẹni tí ká ásámù kó gbàwẹ̀ nítorí tó bá gbàwẹ̀ lọ dáa ṣe rí wẹ́ẹ́ tẹ̀yìn sọ pé ẹ fẹ́ gbìyànjú àti ká sámú àmọ́ tráfíkì pọ̀ ṣe rí torí pé ẹ láníyàn pé ẹ fẹ́ kírun ẹ tó gbà láàdá ó kàn mọ́ lè dàbí láàdá àwọn tán kí gangan ni àmọ́ bí yẹn bá wá torí ẹ̀ tó lòun nígbà rẹ̀ yóò jẹ́ ah ọlọ́run sọ̀rọ̀ ní alukóra nìfa ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun ẹ rí ṣe rí ọlọ́run ọba mi ti pa wọn tí wọ́n síwájú wa láṣẹ láti gbà á láti gbà tá nẹ́bí wa ẹ̀ yorùbá nẹ́bí sallallahu alayhi wa sallam láti gbà tá nẹ́bí wa muhammad ti gbà wẹ̀dẹ́ ah táyọ̀ tá ní bàbá rẹ̀ tá nẹ́bí tí gbogbo wọn wá wò pé a gbọ́dọ̀ gbà a gbọ́dọ̀ gbà bọ́ bá wà pa wọ́n láṣẹ báwo ò bá gbà wọ́n jẹ̀yà rẹ̀ àmẹ́ẹ̀kẹ́ ìgbàlẹ́nu ẹ̀ ní jẹ̀yà nítorí pé ẹ̀ ni ntẹ́ kàn ni pé ibi tẹ́ ẹ bá dé ẹ yọnu yín nù bí ọba tí mọ bọba tí mọ ẹ ṣàfi ilẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ nǹkan kan mọ́ ata tí wọ́n fi sọ fún yín pásìkò sí ló tó pásìkò sí ló bá tó ẹ̀yin ni ẹ bá wọn sí wọn ìyẹn ò ní pẹ́ láwẹ̀ o àmẹ́ẹ̀tún gbalada wípé ẹ ṣètò Ọlọ́run nítorí pé ẹ mọ̀ gbàtẹ́ wá padà mọ̀ ẹ sọ pé wọ́n ṣàti sọ fún mi ẹ wá bọ́ ọkọ náà bìkan ẹ wá ń jẹ nǹkan ìyẹn ọ̀dà ṣe wá rí láti ọ̀la lọ ẹ mọ̀ wá gbà ẹ káṣámú ẹ káṣámú ládàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ gbọ́sẹ́ bí èèyàn bá wá mọ̀ọ́mọ̀ bí ọba ṣe bẹ́ẹ̀ yóò fi san àwẹ̀ ọgọ́ta iyùn sixty àbíkọ́lọ̀ ọbẹ̀ sixty sẹ́rí pé kàfàrà tí ọ̀sán pọ̀ ọlọ́run wọlá muhammadu rasulullah kò ní í da àwẹ̀ tèmi àti yín àti ìbádà wa kò ní í dà á lù wá láyà yóò gbà lọ́wọ́ wa. ìwọ̀n ẹ̀ṣin ẹni tó ara ń tà ṣe ní ká máa wá sọ́dọ̀ yín náà láti wá máa kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ramadana ọlọ́run ò sì ní fìyà rẹ̀ jẹ wá àwọn míì ò gbà ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn ọlọ́run ó ṣe ní ìbáàdà fún wa bẹ́ẹ̀ àwọn ti ká yára ẹ ṣe wọn àfa. ẹ káàbọ̀ padà sórí ètò yín tó wa Ramadan Kareem hmm, mo rò pa gbádùn eré tẹ̀ wò tán lé ní kọ́lọ̀ mọ́sà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa lórí ọ̀rọ̀ eré ẹ̀kọ́ Ramadan yẹn náà a ní ìdìrànlọ́wọ́ yín o gbogbo tẹ̀ ń wò wá lé a ní ìdìrànlọ́wọ́ yín a ní sítórì míì ńlẹ̀ rẹpẹtẹ tá a fẹ́ ṣe àmọ́ a ní ìdìkún lọ́wọ́ yín láti fi ṣe gbogbo àwọn tó ní tá a fi ń ṣe àwọn kinní yìí kì í sowó kékeré hmm, tẹ́ ẹ bá ti pè mí a jọ sọ̀rọ̀ lórí ẹ̀ a lè tún ẹ̀yin náà lè ẹ̀ lè kópa tó pàtàkì nínú ẹ̀ kọ́lọ́mọ́sàn rẹ̀ nìkọ̀ọ̀kan wa náà lọ́wọ́ wà náà ni pàtàkì mímọ̀ pàtàkì tá à ń pè ní mímọ̀ bàbá hmm, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí kí là ń pè ní ìmọ̀ gan-an kẹ́ kọ́kọ́ ṣàlàyé tí ń jẹ́ ìmọ̀ fún wa káwọn èèyàn tó wá ká tó wá lọ bí bó ṣe pàtàkì tó. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim torí pé nu àwẹ̀ la wà lógo inú àwẹ̀ pé àṣà òmùlí.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 ترقي به الصوم لي وأنا الذي أجسي به الصوم لي وأنا الذي أجسي به Allah. tọ́ eléyìí náà ni ó fi hàn wá pé a sì wà nínú Ramadan ọlọ́run tí ó ní ká bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bismillah kó má pẹ̀lú alhamdulillah kó sì mọ̀ ṣe tọdún yìí ní kó tọdún yìí láṣẹ lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fọ́lọ́run bisimilah rahman rahim alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulihi karim bisimilah imaasha allah la yasuku lkhayra illa allah bisimilah imaasha allah la yasrifu su'a illa allah bisimilah imaasha allah la yahti bil ahsanat illa allah bisimilah imaasha allah ma kana min ni'matin famin allah. بسم الله ما شاء الله لا حول ولا قوة إلا بالله بسم الله لخالق الأكبر ووئرس مانع مما نخاف ونحسر لا قدرة المخلوق ما قدرة الخالق يلجمه بلجام قدرته وكان الله قويا عزيزا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد السلام عليكم wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. tọ́ lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ fọlọ́run tá a ti tọrọ káàtì gẹ̀fọ́n náà bá Muhammad gbogbo àwọn olóore wa ọlọ́ndàkùn mọ́sàbá dúpẹ́ fún wọn àwọn olóore wa náà làwọn tí wọ́n kọ́ wa àwọn àfa wa tí wọ́n tọ́ wa tí wọ́n tí wọ́n bí wa gbogbo wọn tó ti wọn wájú ọlọ́mọ́sà bá kẹ́ bá gẹ̀ wọn bá yọ́nú sí wọn àwọn tó ń sì ń láyé nu àti bọ̀tán wọn lọ́mọ́sàjó dáa ọ̀làlà haúlà wàlà ìlà bílà bákan náà àwọn afáwa tí wọ́n gbé ètò yìí kalẹ̀ tí wọ́n darí rẹ̀ Sheikh Abdulkadir ọba owó àdúrà ọlọ́run má dá yín dára yín Allahumma àmín gbogbo àwọn tí wọ́n sì ń kún yín lọ́wọ́ náà ọlọ́run dákun má dá wọn dára wọn Allahumma àmín ọlọ́run kó má ṣàjẹ́ kí gbogbo akáwá níbi tó lérè ọlọ́la haúlá wàlá quwwata illa billah tó ìbéèrè tí ẹ kọ́ béèrè náà ni pé kí ni ń jẹ́ mímọ̀ hmm. ní tí wọ́n ń pè ní mímọ̀ ìdàkejì náà ni àìmọ̀kan ṣùgbọ́n ìpìlẹ̀ mímọ̀ igan náà ọlọ́run fún rẹ̀ ni torí ọlọ́run fún rẹ̀ ni ọba tí ó ní ìmọ̀ tó sì mọ gbogbo nǹkan ní àmọ̀yípo tí máa wá fún ẹni tí ó bá wùn tá wá wo mímọ̀ pé ókè o ìmọ̀ tí a wá ń wù yìí nínú àwọn salaf tí wọ́n kọjá wọ́n ní mẹ́rin ni wọ́n ní al arba al-fiqh lil adiyan والتيب للأبدان والنجوم للأسمان والنحو للسان wọ́n ní مريني yìí mẹ́rin ni ó fẹ́ bó jẹ́ pé àwọn branches ìmọ̀ ti wá kẹjú ṣùgbọ́n wọ́n ní ṣaláì má fẹ́ kó sí abẹ́ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ nú ẹ̀ wọ́n ní alifike ìmọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn ìyẹn lílẹ̀ adiyan ìyẹn ni a fi ń ṣe ẹ̀sìn téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ dáadáa tó bá fẹ́ dángájá nínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì òun ni atib ìyẹn medicine ìyẹn ìmọ̀ nípa ìwòsàn àbí ìtọ́jú ara ìyẹn lílẹ̀ abdan eléyìí ara ló ń wà fún torí bára wa náà ṣe wà yìí òun náà require àwọn àtúnṣe kan tó ṣe pé ìmọ̀ náà ni a lè fi ṣe é òun ni ti ìmọ̀ tib ìmọ̀ nípa ìwòsàn àbí ṣègùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni anojum lil asman ìmọ̀ nípa ìràwọ̀ tí n bá ní ìmọ̀ nípa ìràwọ̀ kéèyàn má ṣì mí gbọ́ ṣùgbọ́n ìmọ̀ nípa ìràwọ̀ yìí òun là á fi mọ àsìkò òun là á fi mọ àsìkò ẹlẹ́ẹ̀kẹrin òun ni ìmọ̀ nahu tí ń jẹ́ arabic grammar ìyẹn lilisan ìyẹn ni a fi dala hàn mẹ́rẹ̀ẹ̀rin òun ni ìmọ̀ ìmọ̀ yìí lọ́lọ́run wá fi pilẹ̀ gbogbo nǹkan torí nígbà tí ó dá ádámọ̀ tán aleyhi salatu wa salam lẹ́yìn ìgbà tó jẹ́ pé ó ti kọ́kọ́ inform àwọn màláìkà pé mo fẹ́ dá arólé sórí ilẹ̀ o tí wọ́n ní rárá èwo ló tún gbédè yìí wa nahnu nusabbihu bihamdik wa nuqaddis lak àwọn oníṣẹ́ méjì tá à ń ṣe à ń fọ ọmọ ni à ń yìn ni àfọwọ́n rẹ̀ là ń ṣe iṣẹ́ tá à ń ṣe náà nìyẹn ọlọ́ni inni a'lamu ma la ta'lamun ìmọ̀ nìyẹn nígbà náà torí pé àwọn tí bí wọn nímọ̀ nípa ntọ́lọ́hún gbà lérò láti dáadáa mọ̀ ọlọ́ni ntí ẹ̀ mọ̀ èmi mo mọ̀ hmm. nígbà tí wọ́n dá ádámọ̀ tán wà á lámà lè àsìmá àkúlà ha ìmọ̀ yìí náà ló tún fi gbé ádámọ̀ dúró ó wá kọjú sàmọ̀ láìka pé àǹbí ú níbi àsìmá àhùlà nkuntun sadikin ẹ̀yin mọ̀láìkà ó dáa ẹni tí mo ní mo fẹ́ dáńjọ́ kínní àná tẹ́ ń bá mi pò tẹ́ ń bá mi pò ó dáa mo fẹ́ fi nǹkan kan hàn yín tí ò yé yín hmm. ìdánwò ló délẹ̀ yìí àwọn ìbéèrè rí ẹ máa fèsì nígbà táwọn fèsì wọn ni la ilma lana subhanaka la ilma lana illa ma alamtana hmm. ọlọ́run kò sí mọ̀ kankan lọ́dọ̀ wa n tó bá fi mọ̀ èyí tó bá fi mọ̀ wa hmm. òun náà la mọ̀ ṣùgbọ́n nípìnlẹ̀ ọlọ́run ti nu ádámọ̀ nímọ̀ yẹn wà hmm. allama ádámọ̀ asmaha kullaha ó ti fi nu òun ó ti empower ẹ̀ pẹ̀lú knowledge kábíyèsí ọlọ́run ọlọ́run sì ní ká dámọ̀ kó yege hmm. ọlọ́run fi pilẹ̀ bẹ́ẹ̀. Hmm, hmm. àmọ̀láyíká gbà pé fákìrù ṣe é láyé tí ẹni tí èèyàn bá ní èèyàn kì í fi tọrọ nítẹ̀síwájú lẹ́yìn ádámọ̀ gbogbo àwọn tí wọ́n tún wá ń wá náà lánàá bí ọlọ́run ẹni wọn sọ pé àlẹ́ ẹlẹ́mù kúwà àlẹ́ ẹlẹ́mù nóòr gbogbo ẹ̀ náà ni ó bá mọ̀ lọ knowledge is power like wọ́n sọ pé information is power. Hmm. knowledge náà ni information because n tí èèyàn bá mọ̀ náà ni ó ní information nípa ẹ̀ ni ó lè sọ fáwọn tí ò mọ̀ nípa rẹ̀. pé nǹkan báyìí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí nìyí. <laughs> nígbà tí ó tún wá fẹ́ gbé sallallahu ikra. baba <laughs> pàtó muhammad nípa ikra yẹn hmm. ẹ yanjú káwọn lè islam kì í rárá. ẹ Allahu la yu'badu bil uquli Ọlọ́run ò ṣe é sìn pẹ̀lú làákà ìpè ẹja wò ẹja mú báyìí ńrọ o ọ wà á máa ń pa ẹ ni ana Muhammad tẹ́lẹ̀ mọ̀ kó lọ̀gá onímọ̀ òun lọ̀gá àfa òun lọ̀gá olùkọ́ náà ni bàbá fẹ́ mẹ́nu lé ṣùgbọ́n tó ti mú àmì ń lọ bẹ̀ á lọ sókè lọ́hùn nísìn pátá bá wá padà dé èyí tẹ́ fẹ́ mọ̀ bá ànábì ti jẹ́ tíṣà gbogbo ayé tó ẹ farabalẹ̀ ẹ gbọ̀nwìn rìn láàárọ̀ yìí ẹ já dókè lọ́hùn kábọ̀ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem mo rò pé ẹ̀ ń gbádùn báwọn bàbá wa fọ́tà sheikh al-imam khalifa wa muhammad kamil garu bí wọ́n ti ń bá wa yànnà náà ọ̀rọ̀ yìí ní sísẹ̀ntẹ̀lé ẹ̀rí bí wọ́n ti gbé wọ́n gbé wọ́n ṣe tààrífù mímọ̀ láti bẹ̀rẹ̀ wọ́n gbé dórí ànábì adam bọ́lọ̀ ti ṣèdánwò láàrin màláíkà àti ádámà abẹ́rẹ́ ọlọ́run ọlọ́run ti kọ́ ádámà ní tí ó wí àwọn màláíkà ọmọ ní tádámà ó fi fèsì wọn ọmọ ní tọ́lọ́run gbà lérò ọlọ́run ni ó yẹ dákọ̀ kínní àwọn màláíkà ní yìí tó bá fi mọ̀ wá làwa náà mọ̀ ó sẹ́ pé àwọn náà jẹ̀bi ìwọ ọlọ́run èyí tó o bá fi mọ̀ wá la mọ̀ èyí tó o fi mọ̀ wá lè mọ̀ <laughs> sallallahu alayhi wa sallam àwọn arípa nàbà muhammad sallallahu alayhi wa sallam náà olùkọ́ àgbà ni ọ̀nà olọ́gbàjọ́ olùkọ́ àgbà bàbá bẹ̀lẹ́ fẹ́ mẹ́nu lílẹ̀ kan. sallallahu alayhi wa sallam ẹ̀rí anábà muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ọlọ́run fẹ́ gbé e dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ the first thing tí ọlọ́run kọ́kọ́ command ẹ̀ náà ni nípa mímọ́ torí iṣẹ́ tọ́lọ́hún fẹ́ràn iṣẹ́ mímọ́ ni iṣẹ́ tí wọ́n mọ̀ béèrè gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ ni ó sì gbọ́dọ̀ nímọ̀ nípa ìsí bẹ́ẹ̀ ìgbà tí màláíkà wá bá ní Muhammad sallam láàyè ní tí gbogbo wa ta ti lọ sí àjì tá a débẹ̀ ni gbólóhùn tó kọ́kọ́ sọ fún anábì náà ni pé ikra anábì wa ń wò pé ah, kí ni ń wí má nàbì kárì ìmọ̀ nǹkan kà ó tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì oh, oh. ó wí lẹ́ẹ̀kẹta with force ó ṣe wá ní ikra bismi rabbika alladhi khalaq خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله ó tún ti bẹ̀ wọlé sáà nábì lára sallallahu alayhi wa sallam níta àsìwí náà ń ti ń lára nábì hmm. àmọ́ lọ́n fẹ́ kí ó ṣẹ̀ṣẹ̀ wá jáde hmm. torí àwọn kankan tí mo bẹ lára tá a bá rí n tí ó fà jáde ànímọ̀ oríjẹ hmm. bá wò yẹn pé ah, àṣé nǹkan báyìí ń bẹ lára lágbájá n ti ń bẹ lára nábì. inú lọ̀rọ̀ ń gbé bẹ́ẹ̀ni bàtà bá béèrè ká tó sọ. bẹ́ẹ̀ni <laughs> mashallah ni afa oní kọsídàtò kúbà ló fi yàn nábì pé omi yọ alẹ́ màwó bá rí wà á hó. وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب أمي للنبي unlettered bẹ́ẹ̀ gbé nǹkan síwájú ẹ̀ báyìí ìmọ̀ yẹn ń bẹ lára rẹ̀ àmọ́ fọwọ́ kan álìfù ń bì báyìí kí leléyìí kò mọ̀ wá kọ́ kalẹ̀ kò mọ̀ bó ṣe wá jẹ́ umiyu yìí allamahu libari wa adabahu ọlọ́run wa kọ́ ní mímọ̀ yìí fúnra ara rẹ̀ ló kọ́ hmm. kò gba tíṣà kankan fún wa adabahu nígbà tó kọ́ ní mímọ̀ tán ó tún fi morak sí ó tún fi ìwà ó tún fi nù ú hmm. ẹ̀rí anábìyàmọ́ ni pé adabani rabbi fahasana tahasibi wà á lámà alàmì nà ilmà wà ládàbà ẹ̀rí content yẹn ànábì wa di tíṣà tó wá kọ́ gbogbo ayé ní alàmà science wà ládàbà àti art ọ̀nà méjì tí mo pín sí náà nìyẹn science and art inú science and technology everything gbogbo ẹ̀ ànábì ló wá kọ́ ayé nítorí tó fi dọ́là tó fi dọ́là yìí gbogbo àwọn researchers wọ́n sì máa wá tún wá wo ọ̀rọ̀ ànábì tó sọ kalẹ̀ ni pé ah látọdún tó sọ kalẹ̀ àṣẹ̀ṣẹ̀ a ṣẹ̀ṣẹ̀ discover eléyìí ni. ẹ̀rí bàtà níbi sọ pé òtúlóbẹ̀lẹ̀ ẹ̀lmọ̀ wọlé ọ̀ká nàbì sìn. bẹ́ẹ̀ni pàtàkì mímọ̀ náà nìyẹn. ẹ wá obi tí gbogbo technology ti ń kí. ẹ wá ẹ wá ní gbogbo bí kíbi àmọ́ àmọ́ àkọlé ànábì òun ni gbogbo wọn ń ṣiṣẹ́ lé lórí hmm. tí wọ́n sì ń bá abẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n sì ń bá abẹ́ pé bẹ́ẹ̀ ni omi yóò alámàwò bàárí wà á dábàáwò wà á lámàlà àlàmì ìnàlẹ̀ ẹ̀lẹ́mà wà á dábàá. Allahu akbar ọlọ́run fún ẹ ló kọ́ ànábì hmm. ànábì wa kọ́ ayé gbogbo àkọọ́lẹ̀ ànábì ni wọ́n mọ̀ wá wò nísìn tó bá ti ń ṣe discovery kan tó bá wọnú àkọọ́lẹ̀ ànábì wọ́n á rí i pé over one thousand four hundred plus years lànábì ti ló ti sọ kalẹ̀ gbogbo ṣe rí rè látara àmọ̀ yìí anabi wa ń jẹ́ imamu madrasa ti tanzili alimuha wa ma qara kutuba mini a kataba anabi wa jẹ́ imamu madrasa ti tanzil anabi wa ni imamu afagba ní madrasa ti tanzil ìyẹn school of revelation college of revelation níbi tọ́lọ́wọ́n bá ti mú revelation wa anabi ni ọ̀gá àgbà bẹ́ẹ̀. ó ní fíìsì ibẹ̀ ó ní prófòsì ibẹ̀ gbogbo tí ń tí bẹ́ẹ̀ tó ń náà wọ́n máa kọ́ra kùtùbà mí ní àwàlá kátàbà wọ́n máa kọ́ra kátàbà kò sí níbẹ̀ tápé ẹ ńgbà tó tó ń hmm. lòun ṣẹ̀ṣẹ̀ wá di òun náà òun náà di tíṣà hmm. ó wá sún sún sún òun náà padà di provost ó padà di igbá وما قرأ كتبا منها ولا كتبا وما قرأ كتبا منها ولا كتبا anabi náà ìmọ̀ ló fi bẹ̀rẹ̀ ìmọ̀ ló gbé islam dúró ẹ wá rí pé bó ṣe wá rí èyí ló máa sọ wa lọ síbi kí ni pàtàkì mímọ̀ nínú pàtàkì ó ní pé tábàwọ̀ náà alukur'an ọlọ́ni innama yakhsha Allaha min ibadil ulama inú iṣẹ́ tí mìíràn máa ń ṣe òun ni máa jẹ́ kéèyàn ó mọ ọlọ́run lọ́lọ́run kéèyàn ó páyà ọlọ́run ẹni tí ò bá ní mímọ̀ ni máa ń ṣàyàkóńkò nà kí sọ́lọ́run ọlọ́run ni ẹni àwọn tí wọ́n páyà ẹ̀mí ọlọ́run jù nínú àwọn ẹ̀dá mi àwọn tí mo bá ń bẹ pẹ̀lú wọn náà ni kì í ṣe kan alámọ̀kan ló máa sọ fún yín nínú àwẹ̀ pé àṣẹ ọlọ́run wà rorò ni hmm. ṣé òun tẹmọ ọlọ́run pa ni hmm. tóun gbọ́dọ̀ fi máa gba àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìmọ̀ yìí tún wá jẹ́ ntí mo wá tún ṣe àgbéga fún yàn tó bá tún wọn náà ọlọ́ni yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. Hmm. العلم يرفع بيتا لا عماد له والجال يقدم بيت العز والكرم ohun tó lọ́hún sọ fún wa nìyẹn ibi téèyàn ti jẹ́ nǹkan tẹ́lẹ̀ ibi tí wọ́n ti mọ̀yàn tẹ́lẹ̀ <clears throat> ilé tí ò ní history tẹ́lẹ̀ bí mo bá ti wọbẹ̀ yóò sì di ti gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní wọ ah, ilé lágbájá afẹ́ lọ bí báyìí afẹ́ lọ bí báyìí afẹ́ lọ bí báyìí ẹ gbogbo àwọn afá wa ìmọ̀ ló sọ wọ́n dà bí wọ́n ti ṣe dà bó ṣe já sí wípé ilé ńlá tí gbogbo ayé ti mọ̀ tẹ́lẹ̀ náà níjọ́ tí mo bá jáde ń bẹ̀ òkìkí ilé náà sì wọlẹ̀ Allahu akbar kabira iyì ilé náà sì wọ mi ilé tí ò lórúkọ ìmọ̀ máa sọ di ilé tí gbogbo ayé mọ̀ tí wọ́n mọ̀ wárí fún bó ṣe já sí pé àìmọ̀kan ilé tó bá tẹ̀ ti jẹ́lé tó gbajúmọ̀ tẹ́lẹ̀ náà níjọ́ tá àìmọ̀kan bá ti wọbẹ̀ ilé ọ̀hún ó sì ògo ilé ọ̀hún ó sì wọlé hmm. àti ilé ẹnìkọ̀ọ̀kan wa àti ilé àwọn afá wa ọlọ́run dákun mọ̀jẹ̀ ó kìkì ibẹ̀ ó wọlé mọ̀jẹ̀ mọ̀lẹ̀ mọ̀jẹ̀ kí mọ̀lẹ̀ mímọ̀ bẹ̀ mọ̀jẹ̀ ó wọ̀ ọkùn láíláí ah, ah, ọ̀rọ̀ nípa mímọ̀ pàtàkì mímọ̀ náà là ń sọ àwọn bàbá wa Sheikh Al-Khalifa Muhammad Kamil Garu àwọn ni wọ́n bá wa yanjú ọ̀rọ̀ nípa pàtàkì mímọ̀ ẹ wá ríbi tí mò ń lọ gan tí mo fi mú pàtàkì mímọ̀ wá òun náà ni àwọn èèyàn kan lónìí wọn ò gbà wípé obìnrin náà gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ wọn à gbà bẹ́ẹ̀ pé kí lóbìnrin fẹ́ẹ́ fẹ́ kọ́ ṣe ṣèbí ojú kó lọ kíṣìn lọ ni ọjọ́ kó lọ dáná kíṣìn lọ ni ojú kí ni ilé kíṣìn náà ni ó padà parí ẹ̀ sí sẹ́kọ̀ọ́ obìnrin wúlò àbẹ́kọ̀ òwúlò fóbìnrin ibi tá à ń bọ̀ nìyẹn àmẹ́jà dókè lọ́hùn náà bàbá àfàtàlẹ́sẹ̀ kàmínú wọn kalẹ̀ o wọ́n bá wa yanjú ẹ̀ láàárọ̀ ìpẹ̀lú ògbó ọlọ́run ṣáà láwọ̀ ẹ̀já lọ sókè lọ́hùn ẹ̀ ṣeun ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yín tó wa Ramadan Kareem hmm. rò pé ń gbádùn ọ̀rọ̀ tá à ń yanjú lè ní pàtàkì mímọ̀ pàtàkì mímọ̀ ká kẹ́kọ̀ọ́ ká kéwú ká kàwé bó ṣe pàtàkì tó nínú ayé àwọn ọmọ wa tá a gbọ́dọ̀ mójútó gbogbo àwa òbí náà ní afá wa yanjú wọ́n wá ń sọ oore tá a máa ń rí bá a bá do ní mímọ̀ náà ni wọ́n ti yanjú fún wa wọ́n á béèrè béèrè kan lẹ́ẹ̀kan kí n tó lọ sókè lọ́hùn wípé bàbá mo fẹ́ kàn bá mi yanjú ẹ̀ nípa ẹ̀kọ́ obìnrin ìmọ̀ obìnrin sóbìnrin náà lè kẹ́ sóbìnrin náà gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kó náà kọ́ mímọ̀ bọ́kùnrin agbẹ́ ògbóni tẹ́ ń rọ sọ látàárọ̀ àwọn ọkùnrin lẹ́yìn sí ń lásìn praise àwọn obìnrin ń kọ́ sáwọn náà ní ipa kan náà gbọ́dọ̀ kó nù ẹ̀kọ́ ni. masha allah ẹ rí i pé alhadithu alkudisi alkudisi ó sọ pé talabul ilmi faridatun ala kulli muslimin wa muslima ah, ah. ẹ̀rí hadith àtọ̀dọ̀ ọlọ́run ọba ni. Hmm tí ò sálágàtà láàrin revelation yẹn láàrin àtọ̀hún àtànàbà Muhammad sallallahu alayhi wa sallam wípé wíwá mímọ̀ yìí sẹ́ ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kò yọ obìnrin sílẹ̀ bíi tí wò mọ́ nítorí pé àwọn ẹ̀kọ́ tó wà láyé tí a bá yọwọ́ obìnrin kò ń bẹ̀ yóò affect àwa mùsùlùmí yóò affect àwọn obìnrin wa irú mẹ́sìn gẹ́gẹ́ àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n wà ń bẹ̀ àwọn obìnrin ò tó nǹkan bẹ̀ ó sì lọ́wọ́ tọ́lọ́ ń fún àwọn obìnrin wa nínú Islam a ti wá ṣe nígbà tí ìyàwó ìmọ̀ọ́mọ̀ àbí ìyàwó ṣéwù tí ó bá ń lébọ̀ tọ́pọ̀ ọkùnrin ló kọ́kọ́ ń fọwọ́ àṣẹ́sì pé ibo ló dé ṣó ti súnmọ́ tòsí ti ń tọwọ́ bọ̀ lábẹ́ ṣẹ̀rí pé nǹkan ṣe wá àfi ká encourage àwọn ọmọbìnrin wa náà ká gbìyànjú àsọwónù tá a bá kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ ẹni bá kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ ó kọ́ gbogbo odidi nation lẹ́kọ̀ọ́ ni èrè sì ń bẹ́ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ bá sì rọ ọmọbìnrin tán yọjú tó bá rí tọ́ tó yanjú àlìjánà lẹ̀san rẹ̀ nítorí kò yọ obìnrin sílẹ̀ abọ́lára pàtàkì mímọ̀ láwùjọ wa àwọn nǹkan kan wà tó jẹ́ pé nínú àwọn èyí tí ìmọ̀ débẹ̀ èèyàn àmọ́ tó bá bá ìmọ̀ pẹ̀lú èèyàn kí ni result yẹ tó bá jẹ́ pé ìmọ̀ kan ló bá lọ́dọ̀ èèyàn kí ni result yẹ ẹ jẹ́ kọ́kọ́ wo títí àìmọ̀kan tí àìní bá ń bẹ pẹ̀lú yàn tí ń jẹ́ fákìrù téèyàn ò ní tí àìmọ̀kan bá wá papọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní tí hmm, hmm, hmm, ó fún wa ní criminality mm, mm, al-ijram al-ijram criminality ní ó fún wa èyí ò owó lọ́wọ́ ó tún wá dá láìmọ̀kan yóò bọ́ síbi yóò mọ kọ́mìtì nígboro ni aláwa náà ṣàgbọ́dọ̀ survive yóò mọ kọ́mìtì lọ ni tọ bọ́lọ́mbà tó wá kẹ́yàn tó wó bá ń bẹ tó bá bá ìmọ̀kan lára èèyàn corruption ni ó dà alfasad corruption corruption ìwà bàjẹ́ torí pé kò símọ̀ tí ó ga ẹ̀jẹ̀ lórí owó ni o lè ní ẹ̀dá sí mi lọ́rùn ọ̀rọ̀ tó bá ṣe tilẹ̀ ní ògbé bẹ́ẹ̀yàn bá tún wá ní jẹ́ ó tó wá ní horiya tó ní freedom tó bá ipá ìmọ̀kan ló bá lára ẹ̀ èyí wọn ó tún resọ́ọ̀tì sí nǹkan pè ní fọ́ọ̀dọ̀ fọ́ọ̀dọ̀ that is chaos wàhálà kò ní lè manage freedom ẹ̀. lẹ́fẹ̀ ń kó wàhálà wàhálà wàhálà o freedom yẹn tó ní yẹn pẹ̀lú owó tó wà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àìmọ̀kan bẹ́ẹ̀ wá ni téèyàn bá wá lágbára hmm, hmm. tágbára tó apá ìmọ̀kan ló bá lára ẹ̀ tyranny ní ò dákalẹ̀ ìyẹn bí terrorism lèyàn mọ̀ fi agbára yóò mọ̀ fi terrorize àwọn èèyàn ni. àwọn èèyàn ni ọ̀yà gbóǹbẹ̀ yẹn. ẹ ṣeun èyí wo ni ẹ. tó bá jẹ́ pé ìmọ̀ ni béèyàn ò bá ní tí fakiru tó bá bá ìmọ̀ lára èèyàn ní tí ó bí ni alakana rídọ ìtẹ́lọ́rùn lèyàn ò ní bó bá wá ṣe pé owó bá wá bá ìmọ̀ lára èèyàn tó papọ̀ èyàn ní creativity ìmọ̀ yẹn jẹ́ kó mọ kí ni kó fowó ṣe ẹ wo gba àwọn onímọ̀ wa tọ́lọ́hún kẹ́ ẹ wo àrà tí wọ́n fi owó dá. instead jọ́ máa fi fowó kásẹ̀ wọ́n máa fowó dà lúrú jọ́ máa fowó wá creative creativity ni creativity ni kí la lè fowó ṣe kí ni jẹ wọ́n yà o kí la lè máa tà ládùúgbò yìí. àwọn mùsùlùmí tí à ń jẹ kí la lè báwo la ṣe lè ràn wọ́n lọ́wọ́ tí ò ń ṣe pé ẹ máa ṣe ọ̀rá ìsàfúnni hmm. tí mo bá tó wá bá freedom lára èèyàn n tí ó bù náà ni happiness asaada oríire ní òbí ìdùnnú ní òbí fún yàn tí mo bá wá bá agbára lọ́wọ́ èèyàn justice ní òbí àlàádáàlà ìmọ̀ ń bẹ èèyàn tó wá tó wá bọ́ sípò agbára justice ní òbí torí yóò lè ìmọ̀ rẹ̀ yóò lè control agbára rẹ̀ láti fi ṣe déédéé kò ní máa jẹ gàba lórí àwọn èèyàn tí mo bá wá bá ẹ̀sìn lára èèyàn integrity ni ó bí integrity wọ́n mọ̀ wá yin ẹ̀sìn mọ́ lára torí pé onímọ̀ torí pé tí mo bá wá bá àìmọ̀kan lára èèyàn àdánwò gbáà ni tó yẹ pé ìmọ̀ tá a wì àbí àìmọ̀kan tó bá bá ìmọ̀lára èèyàn terrorism ni òbí ẹni pé gbọ́n tó ń dára ara ẹ̀ nísìn àìmọ̀kan ní ń lára wọn kò sí mímọ̀ àwọn tí mímọ̀ bá ẹ̀sìn lára wọn àwọn ni ẹni pẹ àwọn láàárín pẹ̀lú integrity ẹ wo gbogbo àwọn onímọ̀ wa tọ́lọ́ ń kó tiwa nílẹ̀ Yorùbá àti Nàìjíríà àwọn tó ṣe pé ìmọ̀ ó bá ẹ̀sìn lára wọn ó pàdé ẹ̀rí wọn with integrity ẹ̀rọ ọmọlúàbí lára wọn ṣùgbọ́n tó wáyé pé àìmọ̀ kan ló bá ìmọ̀ èyí ní dárúkọ gbogbo náà la mọ̀ àwọn tó jẹ́ pé tẹ bá ti rí wọn lórí social media ẹ ti mọ̀ pé wọ́n fẹ́ sin lọ́run lóòótọ́ àmọ́ àìmọ̀kan ló bá lára wọn. wọ́n wà di jàǹdùkú. wọ́n máa ya gbogbo èèyàn kalẹ̀ hmm. gbogbo àwọn ẹni ọ̀wọ̀ wọ́n á ya wọ́n balẹ̀ hmm. gbogbo kí ni eléyìí ó dá orí àwọn àwọn nílé kọ́sùn wọn tẹ̀ nílé kọ́ńtú ẹnu ara wọn hmm. kí ló fà á àìmọ̀kan ló bẹ́sìn àìmọ̀kan ló pàdé ẹ̀sìn lára wọn. wọ́n fẹ́ sin lọ́hùn lóòótọ́ ni àgbàkẹ́lẹ́sìn ni wọ́n fẹ́ sin lọ́hùn. ẹ ayọ̀ òkété wọn fẹ́ jẹyán amẹ́nu ọ̀nà ògbódó. ògbódó Allahu Akbar Allahu Akbar wọ́n á sáyé mímọ̀ tí wọ́n fi kọ̀ǹtú ìmọ̀ láti fi kọ̀ǹtú ọ̀rọ̀. bó ṣe rí gan nìyẹn. Allahu Akbar torí mímọ̀ bá ń bọ̀ olè kọ́rọ̀ olè máa jó torí ọmọ àgbẹ̀ tí wọ́n máa ń gbé gbà tó pé èébú ní bọ̀ inú ló sì máa dùn sí ọkọ̀ ọ̀tún bù lówó àwọn bọ́lá ìmọ̀ kan bá dánrẹ́ wà á yóò dìjà Allahu Akbar. wọn lànà bí wọn sọ fún pé káìrù dùnìyà wal akhirah ma'al ilm hmm. orí ayé àti tọ̀run ìdí mímọ̀ lèèyàn ti rí ìmọ̀ ní mọ̀ bí fún yàn wa sharru dùnìyà wal akhirah ma'al jahl aburú tayé àti tàlìkíyàmọ̀ àìmọ̀kan ní mọ̀ fàwáfẹ̀dá sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ó fẹ́ mọ́ sọ pé àdìsí mọ̀ọ́dún òní ṣùgbọ́n ká wo àǹfààní tó wà ń bẹ̀ ó sọ pé ní ààyè míì náà nínú pàtàkì mímọ̀ wọ́n ní ta'allamul ilma fa inna ta'allumahu lillahi asana ẹ wá mímọ̀ ẹ̀kọ́ bí wọ́n ti ẹ wá ìmọ̀ ẹ lọ fún knowledge ẹ nítorí pé wíwá rẹ̀ ń torí itọ́ ọlọ́run tí wọ́n bá wá ń torí itọ́ ọlọ́run hasana òun ló dáa jù. ó mà dáa púpọ̀ o wàdìrá sàtàhù tẹ̀síbí ẹ̀ kéèyàn wá wá kó mọ̀ kó tún wá máa stọ́dì ẹ̀ kó má jẹ́ kó má sí nígbà kan ẹ bá dọ́dọ̀ gba àwọn ènìyàn ọlọ́run àwọn onímọ̀ wo àwọn afáwa ẹ bá wọn pẹ̀lú tíra ní ẹ máa pèsè wọn tún fẹ́ ṣèdánwò ni. gbogbo ayé lóròyìn baba sheikh adam gbogbo àtẹ bá bá wọn pẹ̀lú wọn wo tíra ni ṣé wọ́n fẹ́ láti exam ni bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn aláṣẹ àgbà ńlọrin àbílẹ̀kọ náà bí wọ́n ti gbé tíra sẹ́tẹ̀ rí wọn ò fìgbà kan sinmi tí wọ́n fẹ́ ṣèdánwò ni eléyìí tẹ̀síbíhì ni máa ṣe bẹ́ẹ̀ gan tẹ̀síbíhì ni ládàá péyàn ń ṣe tẹ̀síbíhì ni. bí wàá ti ń ṣàfàmọ́wọ́rọ́ náà ni. wàlúbáàtò àná hmm. jihad. káwa máa ṣèwádìí nípa mímọ̀. kéèmọ̀ ṣèwádìí nípa mímọ̀. mo fẹ́ mọ eléyìí. mo fẹ́ mọ eléyìí kí ló bí eléyìí kí ló fa eléyìí. jihad wàtọ́làbùhù àìbáàdà kí n tó wá númọ̀ wá pé mo tún fẹ́ wá sí mo ti ṣe first degree mo fẹ́ ṣe second degree mo fẹ́ ṣe mo fẹ́ ṣe phd mo fẹ́ dìgbà mo fẹ́ dàwó nípa mímọ̀ kí n máa wá wa káàkiri ah, course tí mo fẹ́ ṣe kò sí lẹ́kọ̀ọ́ ìlọrin ló wà mo fẹ́ lọ wà mo fẹ́ wà lọ kí n máa wá ilé náà bẹ́ẹ̀ ìbáàdà ni. Allahu akbar ìbáàdà ni káwọn àwa mímọ̀ káàkiri. wọ́n tà líìmù hu hmm. sọ́dà kan. Hmm. káwọn mọ̀tọ́ ká tún mọ wá fi kọ́yàn. kọ́ lómi ká mọ kóyàn ká mọ wá kọ́ wọn bẹ́ẹ̀ náà ti ń kọ́ wa lórí tẹlifíṣàn yìí torí gbogbo àti ìbá ti ń gbọ́ programme ó náà ni sádàkà ìyẹn tún ṣe sàrà ni sàrà ni ah, ah. bàbá <laughs> bàbá sàdùwù lè àlìyí kúrúbà hmm. kéèyàn tún wá máa neglect àwọn aráalé èèyàn láti máa wá tún ná fáwọn aráalé ẹ̀ lọ́yẹ́ lómi nímọ̀ ìta níná sí. níná sí sílé. wọ́n máa wà àwọn ẹ̀pá ah, ebi ṣebí lágbájá ṣebí professor lágbájá ṣebí ló ń sọ̀rọ̀ báyìí ní nítú àwọn ẹ̀ṣẹ́ dà báyìí. Ah, ah. ó ní ilé ẹ̀sìn wa rí. ọlọ́run sọ fún pé wọ́n á ń zèrè àṣírà tákàlẹ̀ akrabin ilé láti kẹsọ̀rọ̀ dé òun tún kọ́ àwọn ará ilé tó bá tún kọ́ wọn kúrúbà ló ń ṣe ni ó tún súnmọ́ ọlọ́run. bàbá <laughs> ọlọ́run mọ́sá járe pẹ́sà ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run torí pé ọ̀rọ̀ nípa mímọ̀ yìí ọ̀rọ̀ tó kẹnu ni o hmm. ọ̀rọ̀ tó kẹnu ni ọ̀rọ̀ tó kẹnu ni kọ́lọ́run dákun torí pé ẹ tún padà wá sí ìjókòó ilé ẹ̀kan sí mm, ẹ tún padà wá sí ìjókòó ilé ẹ̀kan sí nǹkan mm, àbọ̀yọ̀ la náà ni ẹ̀ ní bínú torí pé ọ̀rọ̀ nípa mímọ̀ yìí gbogbo àlàyé tẹ̀ ń ṣe fún wa nísìn ń jọ bíi pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa ìmọ̀ kíw mo á fẹ́ mú dé orí ìmọ̀ òde òní ìmọ̀ òde òní tá à ń kẹ́kọ̀ọ́ yìí tó láyé lónìí àwọn kankan ti ń ṣẹlẹ̀ àmọ́ ìjọ wa ẹ gbádùn wa ṣùgbọ́n àbákó tó di pé màá yọ̀ǹda yín láàárọ̀ yìí ká tó dágbére tí mo fẹ́ fún yín láàárọ̀ yìí pẹ̀lú ògùn àwọn bàbá wa professor Ahmad bono salahuddin aláṣẹ àtọ̀dúdarí iléeṣẹ́ standard insurance consultant limited nínú bí ẹ bá odidi alukur'an ń bẹ látọ̀dọ̀ wọn ló ti wá ẹ bá t-shirt ń bẹ látọ̀dọ̀ wọn ló ti wá ẹ bá káàpù ń bẹ látọ̀dọ̀ wọn ló ti wá ṣẹwárí eléyìí afáwa akẹ́mbẹ̀ à ń pè ní afá salahuddin hmm, òun ló ní iṣẹ́ yìí ó ní òun fi dásítọ̀ lọ́hùn pé ládàá tá a kọlọ́n bá wa fi ṣe ìkẹ́ṣẹ́gẹ̀ fún alhaji wa eh, Ismail Abiodun Ọ̀rọ̀pọ̀ àjọgbà hmm. àwẹ̀ ti last year ni àmọ́ kò sí láyé ló mọ́ lónìí hmm, hmm, kọlọ́n mọ́sà bá wa kẹ́ kọlọ́n bá wa gẹ̀ afáwọn sàlàyé onílò ní àmọ́ tọrọ fún bẹ́ẹ̀ kọlọ́n mọ́sà bá wa foríjì àti gbogbo orú àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ so ẹ̀yin lẹni páàkì pẹ̀lú ògùn ọlọ́run kọlọ́n dákun mọ́sà bá wa fàlùbáríkà sí ẹ bá wa sàdúrà fún wa kẹ́ ẹ̀ bá wa gbogbo àwọn tí ọlọ́run lè ní kí wọ́n máa ṣerú ilé nínú Ramadan yìí lásìkò tó ṣe pé ìlọ́po ìlọ́po ni ládá tí wọ́n bá ṣe dáadáa nínú oṣù yìí yàtọ̀ sí oṣù tó ń bọ̀ oṣù tó ti kọjá àti tó tún bọ̀ tí yàtọ̀ sí Ramadan ọlọ́run gbogbo ohun tẹ́ fi sùn wájú ọlọ́run ọlọ́mọ sábà ṣe fún yín. ya Allah. gbogbo ọ̀nà tẹ́ ń gbà tí ẹ fi ń ṣe gbogbo dáadáa ọlọ́run tó tún mọ gbòòrò sí. ya Allah ètò atáwà lórí ẹ̀yìn náà mm. ọlọ́mọdé ó parẹ́ Ramadan Kareem kọ́lọ́mọdé ó parẹ́ kọ́lọ́n kó wa darí àwọn ẹni re tí wọ́n tún mọ̀ ràn wá lọ́wọ́ tó fi gbòòrò jù báyìí lọ ọ̀dà kò mọ́ ṣàṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ̀ mú hajj wá sórí ètò yìí kò tọ́ yá bẹ́ẹ̀ o ájì márùn rèé márùn ni eh, wárí eh, fún gbogbo àwọn tí wọ́n ti lọ eh, kó mọ wá rí bẹ́ẹ̀ ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billahi bisimilah inna atayna bisimilah rahman inna atayna kal kawthar fasal rabbika nar inna shaniyaka huwal abtar. tó bẹ́ẹ̀ tẹ́ ń wọ́n lé kó tó pé a máa lọ lérí ètò láàárọ̀ yìí nípa béèrè tá a kọjá ti dáhùn a béèrè pé tọ́lá àwọn yẹn sọ pé kí n máa ṣàlàyé àwọn béèrè yẹn torí ìjọ mi-ín abẹ́ pé àwọn mẹ́rin làwọn mùsùlùmí tí wọ́n bá nẹ́bí wa muhammad sọ̀rọ̀ sálàm tí wọ́n tẹ̀lé ànábì lọ sí ogun uhudu tí wọ́n jọ kú òǹlé ẹgbẹ̀rún kan ni wọ́n o ẹgbẹ̀rún one thousand ni wọ́n ṣùgbọ́n abdullahi ibn ubayi tó jẹ́ olórí àwọn mùnàfìkì ọgọ́rùn-ún mẹ́ta ló dá padà sílé nínú wọn àwọn ọgọ́rùn-ún méje ni wọ́n padà wá bá ànábì lọ sógun uhudu yẹn àwọn kèfèrí tó dẹ̀ pàdé wọn jọ náà wọ́n lé ní ẹgbẹ̀rún mẹ́ta ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ní rí à àwọn abèrè pé ànábì ọlọ́run wo lọ́gba mariam tọ́ mariam tó bí jésù ànábì ọlọ́run wo lọ́gba tọ́ ànábì zakariya ni àwọn tó dáhùn rẹ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ètò wa nípa àwọn tí ìdáhùn bá kọ́kọ́ wọlé àwọn láàfún ní ẹ̀bùn afáàtà rí ìdáhùn rẹ̀ tó kọ́ tọ́lẹ̀ gbà dáadáa wọ́n ń pè ní afá Salihudeen Toyib láti lọ Abẹ́òkúta pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá ọ̀ á pe àfáà yẹn láti wá gba ẹ̀bùn wọn kí ọlọ́run kọ́ mọ́sàgbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa nípa ìbéèrè tá a béèrè kọjá àǹfà tó gba ẹ̀bùn tó gba ìbéèrè yẹn náà àti sẹ́ndì owó wọn àti sẹ́ndì ẹ̀sìn wọn kọ́lọ̀ mọ́sà fi àlùbáríkà sí ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilà ilà àwọn fásitì yìí náà sọ gbogbo ẹ̀yin èèyàn wa wípé owó tí à ń sẹ́ndì sáwọn tí wọ́n gba ẹ̀bùn yìí ẹ rí pé bíi five thousand là ń sẹ́ndì sí wọn ṣùgbọ́n owó yẹn ẹni tó ẹrú ọlọ́run tó gbówó kalẹ̀ owó yẹn ti ń fẹ́ rí o <laughs> ó ti ń fẹ́ rí kọ́lọ̀ náà kọ́ mọ́sà bùhálà sí gbogbo ẹ̀yin tó lọ́n ọlọ́mọ sàbàrìn náà lọ́wọ́ lọ́mọ àdúrótì yìí bàbá professor ahmed bin salahudeen aláṣẹ àtòlélàdé eh, iléeṣẹ́ standard insurance consultant limited adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọ sàbàrìn àdúrótì yìí bá wa pẹ̀lú yín alhaji wa abdulhakeem olúgbòye àtìyàwó wọn alhaji wa mardiya olúgbòye aláṣẹ àtòlélàdé iléeṣẹ́ ọlá links property adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín tí wọ́n kàrí sí number sixty five yẹ̀yà àbátan nílùú èkó ń bí ọlọ́mọ sàbàrìn sàn yín lẹ́sàn-án rí ọlá nàbìlà ọdọ ọlọ́run làlá hawla wàlá quwwata illa billahi ilà àlìlà sí alájà mùsùlùmí àbí bọ́lá owó làwí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 pẹ̀lú ògo Ọlọ́run máa dá yín lóhùn alájà tó kọ́rọ̀ Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ ó di lọ́la tá a tún máa pàdé mọ́ àsálàm wọ́n yìí lálẹ́ kọ́